bàbá abiyamọ lọ́jọ́ ìṣòro. Ah, ìrẹ́ ni gbẹ́kẹ̀lé mi o. títí ayérayé ìgbàgbọ́ mi nínú rẹ̀ ìgbàgbọ́ mi nínú rẹ̀ mo gbà ọ́ gbọ́ o bàbá máa jẹ́ káyé tìpasẹ̀ mi sọ̀rọ̀ òdì sórúkọ rẹ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ mo bá ọ sọ̀rọ̀. Oh, ¡Adiós! mo ké pè lówùúrọ̀ kùtùkùtù yìí ò bàbá alágbára. jíjáde lọ mi ò he jẹ́ ń lọ wẹ́rẹ́ kí n bọ̀ wẹ́rẹ́ ni mo ṣe ń bẹ̀ ọ́ o bàbá àṣírí ẹ̀kọ́ kì í tú lójú ewé ọlọ́run mi mo màmá bẹ̀ ọ́ òye ọba alágbára lànà rere kò mí òye. ọ̀nà kórè ní kò fi tèmi ṣe lọ́jọ́ gbogbo bàbá dákun ṣe mí lò lóríire ọba alágbára mo máa bá ọ sọ̀rọ̀ o. sí baba lẹ́nu kó dẹ̀ máa sun èmi kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ibà mi ò. ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji rẹ̀ ọlọ́run òun yẹ ń wọ́n jẹ́ o bàbá. má jẹ́ kórìí mi gbàbọ̀dé lórí ọ̀nà.